ẹ fún mi lọ́gùn. lóòótọ́ ìjà ti dópin. ìwà rẹ̀ já yọ òpònú ni mímẹ́ mọ yọ owó o ẹja gbígbẹ yíyan jíjẹ rèé ìmúkan ìwọ̀n sanwó o ìra méjì kí n mọ lọ ìwà rẹ̀ já yọ ẹlẹ́ja yín mọ̀ ti dé o ìrẹ́jà ayọ̀ kí n fi ṣe bẹ́ẹ̀ ìwà rẹ̀ já yọ ẹja gbígbẹ rèé o ah, ẹlẹ́ja yín ẹlẹ́ja ẹ mọ̀ báyìí ah, ẹ pè mí ok ẹ ṣe ẹ mọ̀ bá yín ṣe o ẹ wá sọ̀tún bí ah. ẹ lẹ̀ ẹ sì kú ọjà a máa dúpẹ́ àmì yìí mọ bá kúkú kiri ọjà á jẹun kọ́lọ̀ ń ṣàánú wa lórílẹ̀ mo sì mọ fi gbogbo ara gbádùn polówó ọjà yín o àbí o ẹmú kan ẹmọ sanwó ẹkọ méjì kẹmọ lọ <laughs> ọrọ̀ ajé ni àmọ́ pàrọ̀ wọ́n sì wá gbé dáadáa o no ẹja lẹja gbogbo rẹ̀ ló pẹ́ lórí iná afárabalẹ̀ ṣe dáadáa ni fún ìgbádùn yẹn kọ́sítọ́mà wa ìyé kí n ní jẹ ní rí bó ṣe rí gbogbo rẹ̀ yí dáadáa lẹ́nu kí wọ́n fi ṣọbẹ̀ fọ́ a máa tútù kẹ̀tùkẹ̀tùkẹ̀ sí yín lẹ́nu mú ẹja ń dùn no hundred percent perfect ni ó lè pẹ́ ẹja odò ni hmm, a dryer will confuse you bí àṣàyàn ilé ìbò ni tọ́ pẹ̀lẹ́ ẹja mú kejì sí ẹja yíyan rèé ẹ ṣeun ajá wa o ẹ mọ̀ ta o. ọlọ́gbẹ́ wà ń bèè ṣé ìfẹ́ rọrùn ẹ̀jà lórí bọ́ọ̀lì bọ́ọ̀lù ẹnìkan kọ́ tí mo tẹ̀mí mẹ́yẹ́ bọ̀ lápò ìyá kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ó bí mi lẹ́ẹ̀kan sí kí mi dé ọ lóhùn owó ẹja kọ́ ọmú ń kọ́ àá ṣé ń sanwó ni ṣèbí ìyá ilé gbígbá lé mi lórí ló fi mọ̀ yàtọ̀ lèmi àtìyá rẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìfàlájà ta yín o ìgbéyà mi lè ta o ọ̀dẹ̀ ẹ̀mọ́ mi ni ọmọ olóyàn kí mo jẹ́ màá bọ́ ọmú nǹkan lẹ̀ màá bọ́ ọ̀dà wèrè pọ̀ mọ́ra wọn àbọ̀ tún wèrè lẹ ó kọ̀ kò sí ní tẹ́ẹ̀sì. ṣe bíbí lèmi àti yín wà tẹ́ ń sẹnu bíi ẹ̀mú kan ẹ̀mọ́ sanwó ìwọ wá jẹ́ sanwó olú ẹ̀kọ́ méjì kẹ̀mọ́ lọ ẹ̀mọ́ kó méjèèjì lọ kí n mọ̀ wọ̀ ọ́ tọ́ ẹ ṣeun ẹ̀mọ́ ta tó bá kọjá bẹ́ẹ̀ ni máa nà ọ́ lóògùn máa nà ọ́ ní nǹkan à ogun ni kẹ́ mọ́ sọ ògùn ni kẹ́ mọ́ tiẹ̀ bá ń sọ rárá sábà tó ògùn ni mo gbógun lé ni ẹ̀yà ta ni kò sí nǹkan tẹ́ ṣe mo sọ fún ọlọ́kan ni pé ó mọ̀ mí ni ọmọ orin yàn kí mo jẹ́ màá nà ọ́ lóògùn ogun ní tẹ́ mọ́ sọ rárá ogun lẹ́ni fi alẹ̀ mọ́ mi ìdílé lóògùn mo mọ̀ ti wá ni ìmọ̀ kí n gbéraga mọ́ ni. sẹ́mo bàbá ògùndé àwọn bàbá wa sẹ́mo fádéyé olóró àwọn ẹ̀gbọ́n wa àgbà sẹ́mo Sunday Igboho àwọn náà bí mi tẹ̀lé tó ẹ̀ lé fi ògùn kẹ́kẹ́ fi alẹ̀ mọ́ mi èmi gbogbo ara kìkì ògùn ìgbà kí n gbéraga ni ogun wà nù mi màá nà ọ́ lóògùn. ẹ má fojú di ah, mi o ogun yẹn tó lè gbé lọ́mọ mi wọn á ní kí ló ti ṣe yé wa lọ́tún lọ́sì ẹ̀yin ìyàwó ti ṣẹlẹ̀ o ọmọ ìfọwọ́lágbá mi lójú bí o. <laughs> ẹ fún mi lágbára lápá bí mo fẹ́ lágbára ẹ fún mi lágbára lápá bí mo fẹ́ lágbára máa fi bọ ọjà máa nà ọ́ ní nǹkan èmi ni mo kọ́ sọ. ọ̀dà ó apábọ́ ní kí n ti gbà mo nílò oògùn oògùn gùn mi. ẹ fún mi lóògùn. lóòótọ́ ìjà ti dópin oògùn rẹ ti tán báyìí. káwọn alága fi jọmọdé lọ òun ni mo ti fi wọ́n ni kó bá ti padà rí mi láyé rẹ wọ́n máa pè mí rajà lọ́wọ́ mi bí kí wàá gbà láyé rẹ yìí. ìrẹ́jà ń ṣe bẹ́ẹ̀.